mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá tí ó ń wò wá káàkiri àgbáyé ọmọlúkà lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ẹ ní bínú tí mi ẹ bá rí ojú mi àfin tí a wà yìí àfin tó lórúkọ tó làmìlaka ní ilẹ̀ yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire inú àfin náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn àfin bàbá wa kábíyèsí aláyélúwà ọba alhaji uh, rabiu ọládìméjì sule the Ologidi of Ogidiland ìyẹn ní gbogbo ilẹ̀ Òkun pátápátá àkí kábíyèsí kábíyèsí o ẹ ṣe kábíyèsí o kábíyèsí o láì fi àkókò wa ṣòfò kábíyèsí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín káàkiri àgbáyé ẹ bá wa dárúkọ yín kẹ́dẹ̀ sọ díẹ̀ nípa bí ìlú yìí ṣe jẹ́ bóyá Yorùbá ara ìran Yorùbá ni ìlú yìí àti bí wọ́n ṣe rí orúkọ tí wọ́n ń ẹ bá wa sọ ní ṣókí ọkọ mi náà ni eh, his royal highness ọba alhaji rabiu ọládìméjì sule ẹṣẹ ìmọgede the third hmm. ológìdì of ògìdì land eh, ògìdì jẹ́ ìlú kan pàtàkì eh, tó ti ilẹ̀ yorùbá ṣẹ̀. Hmm. bàbá ńlá bàbá tiwa gẹ́gẹ́ bí ìtàn ṣe wí ilé Ifẹ̀ ni wọ́n ti dìde. ilé Ifẹ̀ ilé Ifẹ̀ hmm. ọdẹ ni wọ́n hmm. wọ́n ṣe ọdẹ títí tí wọ́n fi débi tí wọ́n wá bí hmm. wọ́n sì dé orókè kan bẹ́ẹ̀ mo wá gun orókè yẹn mo wá rí i pé ibi yìí dáa púpọ̀ hmm. pé ìlú yìí ni o hmm. ibi ni wọ́n á tẹ̀dó sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí ìtàn ṣe wí ààfin Ọọ̀ni Ilé-Ifẹ̀ tí ọ̀hún hmm. ló ti jáde àwọn ọmọ ọba ni ọ̀rọ̀ ìjà ọba ló ṣẹlẹ̀ tó fi kúrò táwọn rò yí pé àwọn ní ojú ọba ṣùgbọ́n tí ò dẹ̀ rí wọ́n fi wá pẹ̀lú ìgbà tó yá àbúrò ẹ̀ sì tún tọ̀ ọ́ padà lọ ó sì tún lọ mú àbúrò ẹ̀ wọ́n hmm. sì tẹ̀dó síbi ìgbà tó yá wọ́n sì ń lọlé wọ́n lọ múyàwó wọ́n lọlé wọ́n lọ tìgbì ló hmm. dá ìlú Òkìtì lónìí. Hmm. Ilé-Ifẹ̀ láti wá Yorùbá ni wá Yorùbá pọ́nbélé. ní gbogbo ìlú yìí pátápátá ẹ àti gbogbo okun àbí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí. àti gbogbo okun àti gbogbo okun Yorùbá ni. ṣe ìyẹn ní ìpínlẹ̀ Kogi o kábíyèsí kó tó di pé mo béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ǹjẹ́ lè bá wa dárúkọ àwọn ìlú tó wà nínú okun yìí ní ìpínlẹ̀ Kogi ń àwọn ìlú tó wà bó tiẹ̀ jẹ́ díẹ̀ nínú wọn tó jẹ́ ìlú ńláńlá. ìlú ìlú pọ̀ ní okun hmm. ìlú pọ̀ dáadáa. Eh, tó dẹ̀ jẹ́ yorùbá. tó jẹ́ yorùbá tẹ bá tẹ bá ba bíbi tá a tẹ̀dó sí ká tó pín eh, àkọ́kọ́ dé ìyàmóye hmm. eh, ìyá amòye ní ẹ̀bẹ̀ làwọn ẹbí mẹ́ta ọmọ ìyá mẹ́ta ti pín. wọ́n ti pín yá. táwọn kan lọ gbẹdẹ ìyá àgbà ló lọ gbẹdẹ ìyá hmm. eh, àbúrò ló wá sí ògìtì. Hmm. Eh, eh, àwọn yàgbá wà látẹ̀gbẹ́ títí dé mọ̀pà hmm. pátápátá àwọn Ifẹ̀ Olúkọ̀tún ah, ìlú pọ̀ ìlú pọ̀ gan títí dé Ọ̀wọ̀rọ̀. ẹ ṣe kábíyèsí o kábíyèsí o kábíyèsí kí lẹ wá rí sí ọ̀rọ̀ òmìnira ìran yorùbá tí à ń jà fún lọ́wọ́lọ́wọ́ yìí kí ni ẹ rí sí eléyìí. ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ ó yẹ kí yorùbá lè dá dúró. Hmm. a lè dá dúró ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o. ìyà jẹ yorùbá púpọ̀ ìyà jẹ yorùbá púpọ̀ ẹrú hmm. la wá ṣe ní nàìjíríà ẹrú ni wọ́n ti ń gbé wá ṣe ní nàìjíríà. nínú ilẹ̀ wa. nínú ilẹ̀ wa àwa láti nílẹ̀ ó tẹ yá báyìí wọ́n ń gbalẹ̀ wa lọ́wọ́ wa hmm. wọ́n láwọn làwọn nílẹ̀ níbo ni àwọn àjèjì ṣe lè wá láti ilẹ̀ tí ò lọ́ra lọ́hùn wọ́n wá gbalẹ̀ wa lọ́wọ́ wọn bí rẹ̀ máa kílèmù ló nílẹ̀ àwa yóò bá àwa la wa ó yẹ ká ó ti tó gẹ́ kájàgbà kájàgbàgbára bara wa ọ̀nà tá a sì lè fi gbára wa náà ni ká ṣàṣọ fún ká yẹ kí gbogbo ayé ó mọ̀ pé a fẹ́ lọ a fẹ́ lọ ọ̀wọ̀ kan ni hmm. wá o kò ń ṣèjà àní báyọ̀ jà àní hmm. àní yá àní tàbọn àní yìnbọn ṣùgbọ́n káyé ó ṣàmọ̀ pé tó fílìm báyìí nǹkan báyìí là ń wá o wọ́n sì fún wa ká lọ ká dúró fúnra wa ká ní orílẹ̀-èdè tiwa ìyẹn ló ti yẹ wá. ẹ ṣeun kábíyèsí ẹ wá gba gbogbo àwa ọmọ yorùbá tá à ń jìjàngbara ẹ lásìkò yìí ẹ gbà wọ́n ní àmọ̀ràn kẹ́ sì fi ire orí àpèrè kẹ́ wá fi lórí. èmi á rọ gẹ́gẹ́ bí ọba èmi á rọ àwa yorùbá nílé lóko gbogbo ibi tá a bá wà ká sowọ́pọ̀ hmm. ká ja ìjà agbára yìí kí gbogbo wa wà nìkan ṣoṣo kẹ́nìkan má takò wá ká mọ́ takora wa hmm. ká mọ́ sì bára wa jà tá a bá jẹ́ àjà òmìnira ìtàn gbogbo wa ni ó pé gbogbo wa ni ó ṣoríire ńbẹ. kábíyèsí ẹ ṣe kábíyèsí kábíyèsí o. gbogbo wa ni ó ṣoríire ńbẹ ẹ mọ̀ jẹ́ àtakora wa ẹ sì jẹ́ àṣe ọlọ́run yóò sì fún wa ṣe lọ́dà ọlọ́run yóò fún wa ṣe èmi wá ń fẹ́ àsìkò yìí ń gbàdúrà báyìí mo sì ń tọrọ lọ́wọ́ onílẹ̀ lọ́wọ́ ilẹ̀ bàbá wa gbogbo àwa tó yà nílẹ̀ ilẹ̀ wa yóò gbè wá ọ̀dà ọlọ́run yóò ṣe é ṣe fún wa èyí ti bẹ̀rẹ̀ yìí kò ní kò rere wọ́n mọ́ wa lọ́wọ́ àìṣe lọ́la ọlọ́run àìṣe lọ́la ọlọ́run ọpẹ́ mi mo fẹ́ ṣúre ń Sunday Igboho mi. ẹ bá wa gbàdúrà fún bàbá wa Sunday Igboho ẹ ṣá àdúrà lákàn béèrè ẹ má sọ ọ̀rọ̀ rẹpẹtẹ ẹ ṣá àfàdúrà sílẹ̀. ọmọ ọmọ tó ń jìyà yẹn torí hmm. èmi rí pé ìyà fi ń jẹ ọmọ yẹn èmi ò mọ ohun tó ṣe. Hmm. ọlọ́run yóò yọ ọ nínú ìyà. àṣẹ Èdùmàrè. ọlọ́run yóò yọ ọ nínú ìyà. àṣẹ àṣẹ wà. ọlá ọlọ́run ọlá ọlọ́run ọlá tó dá yóò bá lẹ̀. lórí hmm. ìjà ló ń ìjà yóò bá ló ń jà ọlọ́run yóò yọ nínú ìyà. àṣẹ Èdùmàrè. lọ́la ọlọ́run gbogbo àwọn tó sì ń fìyà jẹ ìyà náà yóò jẹ wọ́n. àṣẹ ẹ ṣeun ẹ bá mi ṣe kábíyèsí o. kábíyèsí tó eh, ọmọlúkà ló ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i mo dẹ̀ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí àti gbogbo àwọn tí àjọ kọ̀wọ́ rìn wá sí bí lónìí eh, ẹ tún pàdé wa nínú ìrìn àjò eh, Yorùbá Nation tí à ń rìn Yorùbá Nation now now now orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ ṣeun àdúpẹ́ o.